ta ni ò gbọ́dọ̀ gba bí kọjá. Àwùjalẹ̀ ọba wa ò gbọ́dọ̀ gba ibi kọjá kò tiẹ̀ gbọ́dọ̀ fojú rí igi ìrókò yìí pàápàá jùlọ. kábíyèsí ò gbọ́dọ̀ fojú kan igi ìrókò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ gba bí kọjá wọn dẹ gbọ́dọ̀ fojú kan igi ìrókò. Balikis ìyàwó Solomon ló kọ́kọ́ tẹ ló kọ́kọ́ dúró dúró ń bíba ìgbára pé yàn tẹ̀ dúró ìbí ló kọ́kọ́ dúró sí. Si bílíkìsù alága wúrà bílíkìsù alága wúrà tó wà lókè ẹ̀rì igi tó mí díẹ̀ lílẹ̀ ló wà ń bẹ́ẹ̀ bílíkìsù ló mú orò wá bẹ́ẹ̀ tí kò múlẹ̀ ń bí ìkàngbá ló lọ́ọ́ mu sí ó ń bọ̀ láti ọ̀dọ̀ Solomoni ó wá gba bí kọjá ìgbà tó máa dókè ẹ̀rì ló rẹ̀ ó síkì sókè ẹ̀rì ni ló fi tẹ̀dó síbẹ̀ ibẹ̀ ló wá kú sí ibẹ̀ ló wá kú sí bẹ́ẹ̀ Solomoni wá sílùú yẹn o ẹ kóòtù mi pé mo sọ bẹ́ẹ̀ pé solomoni wá sí ìlú yẹn ó wá sí òkè èrì níbi tó wà yẹn. solomoni ti wá sílùú ìjẹ̀bú rí. ó wá síbẹ̀. láti israeli. láti israeli ó wá wá wò. igbó ibi tó wà yẹn igbóró ni obìnrin ò gbọ́dọ̀ wọbẹ̀. ẹ mọ̀ pé bó ṣe wà yẹn àìmọye òrìṣà tó tẹ̀lé wa. ẹ òun náà ló máa gẹ̀mọ́ wa. tọ́ba kan iṣẹ́ bà ló mú agẹmọ́ wá sí jẹ̀bú. lára àwọn òrìṣà tó ń tẹ̀lé ni ó fi agẹmọ ta wá lọ́rẹ̀ ń jẹ̀bù ni tẹ bá wo ibi tó wà yẹn pẹ̀lú sẹ́ńtà ibi tí agẹmọ wà ní mọ̀sán wọ́n ti wo pẹ̀lú tẹlifíṣkópù àti ẹlikópítà lókè sẹ́ńtà náà jọ wà ibi tán sì sí yẹn pẹ̀lú ibi tí agẹmọ wà mọ̀sán sẹ́ńtà ni tí agẹmọ yẹn bá gbéra látọ̀dọ̀ ẹ̀ tó bá ń bọ̀ lásídẹ̀ǹtì máa ń ṣẹlẹ̀ nípèrè ó máa kọ́kọ́ yà ní ojú èṣù kan nípèrè tó ń pè ní ẹrù níta ìpèrè tó bá ti yà ń bẹ̀ kò sí mọ́tò tó lè kọjá lásìkò tó bá ń bọ̀ mọ́tò yẹn máa gbókìtì máa lásídẹ̀ǹtì wọ́n lè lè rin làwọn rin wọ́n lè lẹ́fọ̀n lọ́nà ìmúdi níbẹ̀ yẹn ní ọ̀nà ìmọ̀sán ibi tí agẹmọ ti ń jó yẹn ní junction àti dé ibi ọ̀nà àti yà síbẹ̀ ibẹ̀ yẹn kò sí ọdún tó máa ṣàgẹmọ tí accident ò ní ṣẹlẹ̀ ńbẹ̀ torí pé ó máa kọjá. ìdí tóbìnrin ò ṣe lè wọ ibi tí kun iṣẹ́ bá. bí obìnrin náà dáa tó lè wọ bẹ́ẹ̀ ó máa kú ni. ṣẹ́rí mo ṣe jẹ́ ọlọ́wàyí tí mo ti ń dirun tí mo jóbìnrin wọn ò bí mi dáa kí n wọ bẹ́ẹ̀ o. ọkùnrin lẹ́yìn sá. Ah ẹ ti di obìnrin. nǹkan tóbìnrin ò gbọ́dọ̀ rí mi lè rí mi ṣe jókòó yìí. wọn ò ń rìkọdù ẹ kò ní hàn ẹni rìkọdù ẹmí àlọ sọ agbára tí ń bẹ lára ẹni ẹ bó dẹ̀ ṣe wà yẹn òrìṣà tó máa ń mí ni ó máa mí tó bá ti mí bẹ́ẹ̀ hmm, tó bá ti mí kan lẹ̀ bẹ́ẹ̀ kò sáwọn tó dẹ̀ máa gbé wọ́n máa wọ́ọ̀dì lẹ̀ ni wọ́n pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ bóbìnrin sùn ó kúrò lórí ẹ̀ ó lọ gbé wọn ò bí da kò ní múfù kò lè gbẹ́sẹ̀ yẹn kó sọ. kò ní lọ. àwọn kan sọ pé aláàjì ni. ṣé mi ah aláàjì ni mí o wọ́n ní àṣẹ wà ní mọ́kà èmi gbà pa àṣẹ wà ń bẹ̀ èèyàn kan mú mi lọ sí lọrin pé kí n wá lọ yẹra mi wò lọ́dọ̀ àwọn afa bàbá yẹn lé mi jáde nítorí babaláwo ni mí. afa yẹn sọ wípé babaláwo ni pé kẹ́ ẹ mọ́ wọ̀dọ̀ òun. kí n má wà sọ́dọ̀ òun pé kí ni mo wá ṣe ó lé gẹ́yìn pé kí ló mú wá ṣe ẹ lè sùn bí ohun kankan à ń láti padà níjọ́ yẹn Ìbàdàn la wá sùn. ṣé títí di àsìkò yìí báyìí ṣẹ̀ṣì ń lè kírun àbí. aláṣẹ Ọlọ́run bá jí làárọ̀ tẹ́ni mi lẹ́nu yàrá mi kírun aláàjì tó kàn fáàmù tí mo lọ sí wọ́kà tí mo padà wálé ni mí. Yorùbá Gidi n tó jẹ́ ká wá sí ìlú ìjẹ̀bú òde lónìí ó ní tí a gbọ́ tán sọ pé agbára ń bẹ nílẹ̀ yorùbá síbẹ̀síbẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ sì ń rò pé àwọn nǹkan àtijọ́ ni àwọn nǹkan wọ̀nyẹn ò sí mọ́ wọ́n wá ní ẹnìkan ń bẹ tí wọ́n ń pè ní lọ́wọ́ ìbẹ̀rù wọ́n ní tí n bá délùú ìjẹ̀bú òde wọ́n ní a ìrókò kan ó sì nítàn tó rọ̀ mọ́ ọ̀rọ̀ igi ìrókò náà lọ́wọ́ ìbẹ̀rù ó ṣàlàyé ọ̀pọ̀ nǹkan fún wa wọ́n ní a sì tún gbọ́ nípa òjò wù ú wọ́n ní nígbà bá débi inú mi sì dùn pa báyìí ọlákúnlé fásùgbà lórúkọ mi ìkànnì yorùbá gidi tv láti wá. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìrìn ẹ kú ìwú ọ̀nà ẹ ní jáàmù ẹ ti débi láyọ̀ ẹ padà lè yín láyọ̀ ẹ ní iléeṣẹ́ Yorùbá Gidi yóò máa lọ sókè yóò máa lọ sókè onírú ilẹ̀ ìdára Ọlọ́run àwa ọmọ Yorùbá náà kẹrì a ní gbogbo ohun tí ó ń rú mi Èdùmàrè á bá jẹ́ kó lọ sílẹ̀ pẹ̀sẹ̀ lóòótọ́ lọ̀rọ̀ tí ẹ béèrè orúkọ tèmi ni aishif razak adeneye ọ̀ṣimodi di ọlọ́wà ìbẹ̀rù ọkùnrin ẹ̀rọ di ọlọ́wà ìbẹ̀rù ọ̀fìjẹ̀bùlà orúkọ olóyè mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ní báyìí high chief ọlálẹ́kan saka latif bàálà òjòwú ọ̀fùjẹ́bùnà. bàálà òjòwú lẹ́jẹ̀bù. bó ni àwọn òjì tí wọ́n ń gbé obìnrin ojú wọn ni. àwọn òjì. òjì òjì ọba ìránṣẹ́ ọba ọba Ùjálẹ̀ ní òjì mẹ́ta Òlíṣà náà ní òjì ṣùgbọ́n òjì ọlọ́wà tí wọ́n ń gbójú lẹ́yìn ẹ̀ afẹ́ tó twenty tí wọ́n bá àwọn tó wà lára ń jì. báwọn bá wọṣọ báwo ló ṣe yẹ kí wọ́n ṣe ìdí nìyẹn tán fi múra báyìí àbí. bẹ́ẹ̀ torí pé òjò tó ń rọ̀ àtẹ́gùdẹ̀ sílẹ̀ sí kọ̀ọ̀kan máa ń wọ̀. wọ́n á dẹ̀ wọ̀ yẹn wọ́n á dẹ̀ wọ̀ yẹn. àwọ̀ skẹ́ẹ̀tì. ẹ̀rí pé yẹ̀rì náà lèmi náà wọ̀ fẹ́ béèrè náà pé múra bíi kábọ̀dọ̀ bí obìnrin. bí obìnrin. ẹ múra bí obìnrin. ẹ kúkú sọ ẹ má kó oúnjẹ nù ọlọ́wà ẹ múra bí obìnrin bẹ́ẹ̀ ni mo tún dirun gan jẹ́ kí n gbé kàn sí nǹkan tó wà lára mi téèyàn ò lè fìlà ayédayé ọ̀làjú la ń dé fìlà adé ọlọ́wà rèé. ká tó adé tá à ń gbé sórí yẹn bí ìgbà tó jẹ́ a fashion wọn á di ọlọ́wọ́ láti di ọ̀rẹ́ tí o. kí ló bí ó máa nítọ̀kan tó bí àti agbára tí wọ́n ní ó wà pẹ̀lú igi yìí àtàwọn ìtàn tó rọ̀ mọ́ bó bá ṣeé ṣe a lè ká má gbìn ín lọ́rùn pẹ́ títí a lè wọlé àti máa ń fún láwọn ọ̀gọ́tẹ̀ fẹ́ tọ́ka sí fún ìwà kakọ́kọ́ sọ̀rọ̀ pààyàn lọ ẹ̀hẹ̀ kakọ́kọ́ sọ̀rọ̀ pààyàn lọ. sẹ́rí àwọn tó wà bíbá yìí wọ́n ní bó ṣe jẹ́ hmm. eléyìí igi ọba ní. igi ọba ṣé olùkọ́ náà ń pè lákòókò. àkókò hmm. ọba. igi àkókò. Hmm. yòókù olúwere olúwere lélẹ́yìí. ọ̀dọ́ ẹ̀ ni ló kò ní lọ ìrìn náà ló kò ní gbà tó dàbẹ́ ni pé àwọn ẹyẹ lékeléké wọ́n bà sórí ẹ̀ tó dàbí pé bóyá bẹ̀rù wọn ṣòro pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àti ìgbà gbogbo so ìgbà táwa rí i pé ó ti yọ ìlú ìlẹ́gbẹ̀ẹ́ bóyá bóyá bóyá lóko àbáláyé òun ni obìnrin òjò òun gbé nínú ẹ̀ ẹnìkan gbé nínú òun lóbìnrin òjò òun gbé nínú ẹ̀ kí ọba ń ta tí wọ́n ń pè ní ògbòrògbòn nídà kó tó kọjá ń bẹ̀ kí ojú òwú pẹ̀lú ìlókò yìí wọ́n tó dènà wọn wọn ò jẹ́ kó rọ́nà kọjá ó ti yé nísìnyí so a máa sọ̀rọ̀ níbẹ̀. jákèjádò orílẹ̀-èdè àgbáyé ọ̀dọ̀ lọ́wọ́ àbẹ̀rù la wà yìí ìlú ìjẹ̀bú òde ibẹ̀ la wà àwọn àlàyé ọ̀rọ̀ rẹpẹtẹ ó ń bẹ tá ò tún tẹ́tí gbọ́ mo tún wá ń sọ pé bó o bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ètò yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ farabalẹ̀ gbọ́ títí dé parí kó o wò ó títí dópin ẹ̀ ọlákúnlé fásùgbà ló kọ mi ìkànnì yorùbá gidi tv lẹ̀ ń wò ẹ káàbọ̀ sórí ètò sáà. kí a tó bẹ̀rẹ̀ ohun gbogbo mo fẹ́ júbà lọ́dọ̀ bàbá wa Àwùjalẹ̀ torí àwọn ni aláṣẹ àtolùdarí obìnrin òjòwú àṣẹ tán bá fún wa la máa ń lò ní díẹ̀ so mo júbà bàbá wa Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà ọgbàgbàdì sẹ́kọ̀nì Eh, tí wọ́n jẹ́ paramount ruler ní Akínlé Ìjẹ̀bú ìmújúbà wọn o kàdé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o káṣẹ kó pẹ́ lẹ́nu o. Eh, orúkọ tèmi ni aishif Rasaq Adénẹyẹ Ọ̀ṣimòdì di ọlọ́wà ìbẹ̀rù of Ìjẹ̀bú land so olóyè mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi high chief ọlálẹ́kan saka the baala of ijebuland. báwo ni ti igi ìrókò yẹn báwo ni àwọn ìtàn wo ló rọ̀ mọ́ tó fi jẹ́ igi agbára. igi ìrókò yìí jẹ́ igi alágbára kan tí obìnrin alágbára kan ń gbé nínú ẹ̀. E ní ìlú kan tí wọ́n ń pè ní ibù ibù wọ́n ń pè ìlú yẹn nígbà ayé ní ìgbà ayé àtijọ́ tí ìpínyà dé láàrin àwọn ọmọ Odùduwà tí Ọbàńtà jẹ́ kan nínú wọn ó wá lóun wá ìtẹ̀dó ibi tí wọ́n ti bí ẹni tó bí ìyá òun tí ń ṣe olú ìwà ó lóun wá ìtẹ̀dú ẹ̀ lọ so ó kúrò níta ìjàmọ̀ ló ń bọ̀ láti ilé Ifẹ̀ ìgbà tó máa dé ìlú tí wọ́n ń pè ní Ibù ibẹ̀ ló ti bá ìrókò tó wà ń ta yìí so lérògbà láti ẹgbẹ́ ọ̀nà ló wà pé káwọn gbẹ̀gbé ẹ̀ kọjá máa lọ síbi táwọn ń lọ àtọ́n fẹ́ kọjá lára igi yẹn ilẹ̀ ṣú wọ́n rò lọ́kàn wọn pé ilẹ̀ ti ṣú pé alẹ́ ti lẹ́ káwọn wábì kan sùn sí wọ́n wá padà sẹ́yìn díẹ̀ pé kan wábì kan kan tọ́jú ẹ̀ kan kan sùn síbẹ̀. gbàtọ́ máa padà sẹ́yìn ṣe náà rí i pé ibi táwọn ti ń bọ̀ yẹn táwọn kọjú sí yẹn ṣe náà rí i pé ibẹ̀ yẹn mọ́lẹ̀ wọ́n tún wá rí i pé ẹ̀yìn táwọn kọjú sí yẹn ibẹ̀ yẹn tún ṣókùnkùn ah, kí ló ṣẹlẹ̀ ó ṣàṣe bẹ́ẹ̀ fún wọn ní ẹ̀ẹ̀mẹ́ta Ogborogondà tí ń jẹ́ Ọbańta ó wá pe Ògì aláwọ̀ ọba pé ah, kí ló ń ṣẹlẹ̀ akọjú báyìí ilẹ̀ mọ́ ilẹ̀ ṣú akẹ̀yìn sí báyìí ilẹ̀ mọ́ akọjú padà sí báyìí ilẹ̀ ṣú akẹ̀yìn sí báyìí ilẹ̀ mọ́ atúnkọjú padà sí báyìí ilẹ̀ tún ṣú atúnkọjú padà kí ló ń ṣẹlẹ̀ ó yá kò bí fálérè so ogi aláwo ọba ọba da Ifá lògì bá ní aláyélúwà kábíyèsí ogbòrògàn lúdà ogbòrògàn ogbòrògàn ń dà. Eh, òrìṣà obìnrin kan wà níròkó yìí o òun mọ nǹkan tó fẹ́ o bó bá ń ta ṣèkọjú sí nìyẹn pé wọ́tá ló wà ń bẹ̀ ó wá lóhùn ó wá ní wọ́tá ni olóhùn ṣọlábadé obìnrin ojú òwú ah, kí ló wá dé kí ni ìpàdé òun àti ẹ tó dẹ̀ dènà mọ́ òun tó jẹ́ kó ń kọjá ó ní ìlú ibi tí wọ́n ń lọ yẹn ìlú bàbá ìyá ẹ̀ tó ń lọ yẹn ṣé ó mọ̀ pé gbóná ló ń bá wọn jà ń lu yẹn ni òun dẹ̀ lòun lọ máa ṣe tutù bẹ̀ fún ẹ torí ẹ̀ ń ṣe ló gbọ́dọ̀ gbéhùn dání àà àwọn máa tẹ̀lé ẹ lọ nìyẹn ní àà ó dà tó bá tẹ̀ ló máa tẹ̀lé òun lọ tó bá tẹ̀ ló máa tẹ̀lé òun lọ sílùú yẹn báwo làwọn fẹ́ ṣe ṣe àwọn oníkòsí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ẹ máa gbé ni ó dà káàtì ẹ̀ wá gbà àwọn máa gbé ẹ̀ àwọn ìtókù ẹ̀dá <laughs> oníkàlùkù ti bùdá wọ́n bùdá kẹ̀ ó ní ẹ̀ kí ló wá dé tẹ́nibọ́dì tán bùdá ó ní à ariwo àwọn ọ̀wọ́ èrò ẹ̀ tó ń tẹ̀lé ẹ̀ bọ̀ ló jẹ́ káwọn èèyàn ọ̀hún sá lọ so wọ́n bùdá yẹn lédè Ìjẹ̀bú gbogbo wọn ti wọ́n ti la wọ́n ti lọ wọ́n ti bùdá nù so Ọbàntà bá pàṣẹ àwọn tí wọ́n jọ ń bọ̀ ń gbà yẹn olísà ṣẹbẹ̀rú tí wọ́n ń pè ní ọlọ́wà ìbẹ̀rù àwọn mẹ́ta tọ́jọ́ ń bọ̀ nìyẹn pẹ̀lú àwọn ọmọ ogun tó pọ̀ èrò pọ̀ tó ń tẹ̀lé wọn bọ̀ o àti ìyá olísà àti ìyá ọbàǹtà tí wọ́n ń pè ní gbòròwó so ọjọ́ ń bọ̀ wọ́n wá ní ó dáa kò burú ni Àwùjalẹ̀ bá pàṣẹ pé kí i ọlọ́wà kó gbé kó ru obìnrin òjò orí ẹ̀ ah, gbà tó wá gbé sórí wọn wá gbojú ẹ̀ ló wá wò pé ah, ìwọ ẹ̀ má ti dẹrù jẹjẹ kì í ṣe ìbẹ̀rù ẹnìkankan ìbẹ̀rù ọba ni ìwọ ẹ̀ má ti dẹrù jẹjẹ ló fi ah, ọlọ́wà ìbẹ̀rù ṣáàdé mo máa bẹ̀rù ẹ̀ <laughs> ọlọ́wà ìbẹ̀rù ọlọ́wà bó ṣe di ọlọ́wà ìbẹ̀rù nìyẹn ọlọ́wà ìbúrú ló dé ọlọ́wà ìbẹ̀rù ọlọ́wà àwọn òṣèré rè níbù àwọn ọdẹ ti di ìbẹ̀rù ò parí. so. ọwá tá a bá ní ká wo ọ̀rọ̀ náà ọwá e, ìyẹn ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjẹ̀ṣà ọwọ́ òbòkun wọ́n sì ń jẹ lọ́wọ́ náà ní àwọn abìkan nílé ìjẹ̀ṣà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí. Eh, ìtàn yẹn ìtàn tá a lè pa náà ni torí ní ayé àtijọ́ àwọn ọba yẹn wọ́n máa lọ ń kíra wọn so ọlọ́wà ó wá ìmẹ̀sí ni wọ́n àtòwọn àtòlísà ìmẹ̀sí òun ni wọ́n so òun wá kí olísà ni ogun ọba ń ta ló kà mọ́ bẹ́ẹ̀ so ìgbà tó gun yẹn wá parí tí olísà wá gbà pé òun máa tẹ̀lé ọbàǹtà lọ tí ọbàǹtà dẹ̀ ń sọ nígbà yẹn pé ibi tí olísà wà yẹn pé ibẹ̀ yẹn máa parẹ́ wọn ò ní rí bẹ̀ yẹn so lòun ọlọ́wà fi tẹ̀lé pé àwọn máa jọ lọ ni so a lè sọ pé wọ́n fọmọdélé sọ̀hún so tá a bá máa sọ pé ọlọ́wà nísìnyí ìgbà tó ti jẹ́ pé ìmẹ̀síjọ ni wọ́n ọlọ́wà òfin lọ́wà ni. ọlọ́wà náà sì tún wà ní ìlú kan tí wọ́n ń pè ní ẹ̀rìn ìjẹ̀ṣà. ọlọ́wà pọ̀. ó fi jẹ́ pé ọlọ́wà tẹ̀rìn ìjẹ̀ṣà yẹn bí kábíyèsí ọba ti ìlú Iléṣà gan pàápàá mo bá fẹ́ kọjá kò gbọ́dọ̀ gba agbègbè ibẹ̀ kọjá ó léwu. ṣé bẹ́ẹ̀ náà ni ti bí rí. bó ṣe wà nìyẹn <laughs> mo ní bàálà dáhùn yẹn. ó ṣe rí gan-an náà ni. ta ni o gbọdọ gba bí kọjá. Àwùjalẹ̀ ọba wa ò gbọdọ gba ibi kọjá kò tiẹ̀ gbọdọ fojú rí igi ìrókò yìí pàápàá jùlọ. kábíyèsí ò gbọdọ fojú kan igi ìrókò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kò gbọdọ gba bí kọjá wọn dẹ̀ gbọ́dọ̀ fojú kan igi ìrókò. kí ló fà á. yẹn ọ̀rọ̀ àárín kábíyèsí pẹ̀lú ìrìlú tí wọ́n gbójú wúlẹ̀ fún ìtàn ilé wa nìyẹn a lè máa tú ìdí ọba wa síta pé nǹkan báyìí ló fa nǹkan ṣùgbọ́n ó kàn wà ní èèwọ̀ pé wọn ò lè gba bí kọjá wọn lè gbọdọ̀ rírò kó yẹn so tí wọ́n bá fẹ́ jẹ ọba o gbà tí bàbá wa tó wà lórí oyè tí wọ́n máa jọba wọ́n dé báyìí so wọ́n ṣàìtò fún wọn bí kan tó lọ sí ìgbà tán bá ń bọ̀ látòdò wọ́n máa yà ń bí wọ́n máa ṣàìtò fún wọn kan lọ́run jẹ́ kí bàbá ọpẹ́ kan tó bọ̀ pẹ́ kan tó bọ̀ rúwa gbó kan tó bọ̀ tọ́jẹ̀bú kí jẹ̀bú tún wá kan tó wá gbà jẹ̀bú state lójú wọn gan làdúrà táwa náà ń gbà so bó ṣe rí nìyẹn. wọ́n máa bọ igi yìí kí ni wọ́n fi ń bọ ìgbà wo ni wọ́n ń bọ kí ni bíbọ ẹ̀ wà fún ṣe rí ìrókò odò ẹ̀ṣà ẹni tí kì í ṣe ọmọ odò ẹ̀ṣà gan tó bá jẹ́ babaláwo tó bá kọ́fá gbogbo wọn náà mọ̀ torí ó wà nínú ẹsẹ̀ ifá tó bá ń ṣeré ifá wọn á ní ìrókò odò ẹ̀ṣà ò bọ́ba tu fẹ̀ wá àwọn tó mọ̀ délẹ̀délẹ̀ wọn á ní ìrókò odò ẹ̀ṣà ò bọ́ba tu bù wá ṣe rí ìrókò yẹn àǹfààní tí eh, oore tí ó ń ṣe fún Ìjẹ̀bú ni pé ó mú ìlú túbà túṣẹ ìgbà tí wọ́n gbé obìnrin Òjòwú nínú ẹ̀ ń ṣe ni Òjòwú ń sọ fún wọn pé òun ò lè lọ láì jẹ́ pé gbé ìrókò yẹn dání ìrókò yẹn dání ẹ̀ eh, wọ́n wu tìdítìdí báyìí ẹnìkan ló rù eh, kì í ṣe ńlá báyìí kò lè ju kékeré lọ bó ṣe wà ńbẹ̀ yẹn ní ọwọ́ wọn nígbà yẹn ìbá àtó ìmẹ́rin tán bá dìmú ńgbà yẹn kékeré ló má dà èèyàn kan oṣù lóru ẹni yẹn ni wọ́n ń pè ní ajari ó wà nílùú kan tó ń pè ní ìjari àwọn ọmọ ibẹ̀ lè má mọ̀tàn yẹn so òun ni oríkì ẹ̀ tí wọ́n lè mọ̀ ni pé wọ́n máa ń kí pé ajari ajari ó gbé ewé oyè ó gbèrú sòun ló rúro kó yẹn déjẹ̀bú òde ń bí so gbogbo ibi tán ti ń bọ̀ tí wọ́n ń gbé sílẹ̀ kò fìdí múlẹ̀ ó kàn máa dúró ẹ̀ ní. ìgbà tán déjẹ̀bú òde ń bí tán dé ọ̀dọ̀ Ìrẹ̀lú ń bí báyìí tí wọ́n gbé sílẹ̀ ló fìdí múlẹ̀ wọn wá ní kán dá Ifá pé ah, ìrókò yóò fìdí múlẹ̀ ó wá níbí ló ń fẹ́ tẹ̀dó sí obìnrin lẹni tí wọ́n bá ń bí Ni irú yẹn obìnrin ni so òun ní obìnrin òjò òun ní obìnrin òjò òun dúró tì òun náà ni ìrókò lójókòó sọ́dọ̀ ẹ̀ so ibi iná dẹ̀ ni ọbàntà ti lọ ọdún mẹ́ta ìyẹn ògbórògòndà ọdún mẹ́ta oṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ọjọ́ mẹ́ta ibi iná ló ti lò so torí ibi tá a wà yìí Balikis ìyàwó Solomon ló kọ́kọ́ tẹ ló kọ́kọ́ dúró dúró ń bíbá ìgbára pé yàn tẹ̀dó o ibi ìlú kọ́kọ́ dúró sí. Bílíkìsù alága wúrà tó wà lókè ẹ̀rì igi tó mí díẹ̀ lílẹ̀ ló wà ń bẹ́ẹ̀. ẹkùn ló gbìn. ṣé igi tán gé tó wà ní. igi yẹn náà ń pè ní ìrè. ìrè ìrè. ìrè. ìrè. ìlú kan jẹ́ ìrè nípínlẹ̀ ọ̀ṣun ìrè alálùbọ́sà. igi ló ń jẹ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹnu ọ̀nà àti wọnú igbóró ìgbà tó bá ń ta dé lọ bá ń ta fi ìta ló gbé síbẹ̀ kó tó di pé Ìrẹ̀lúṣẹ̀ wàá mú orò wá Bílíkísù ló mú orò wá bẹ́ẹ̀ kò múlẹ̀ ń bí ìkàngbá ló lọ́ọ́ mu sí òun ló mú di igi ilẹ̀ so ó lọ́ọ́ mú orò yẹn lẹ̀ fún wọn ní ẹ̀yìn ìta òsùn ní kàngbá ṣé ọmọ ìlú yìí ni bílíkìsù ni abúkàn gba ìlú yìí kọjá. ó ń gba bí kọjá lọ ni ó ń bọ̀ láti ọ̀dọ̀ Solomoni ó wá gba bí kọjá ìgbà tó máa dókè ẹ̀rì ló rẹ̀ ó síkì sókè ẹ̀rì ni ló fi tẹ̀dó síbẹ̀. ibẹ̀ ló wá kú sí. ibẹ̀ ló wá kú sí. torí ọ̀pọ̀lọpọ̀ ò gbà pé ibẹ̀ ni bílíkìsù alága wúrà wọlé sí àwọn kan ní wọ́n sẹ́ni àwọn kan ní ó kàn sọ síbẹ̀ ni. ó ó wọ́n sì síbẹ̀ ni ṣe rí nǹkan tó fi wọ bẹ̀ ìtàn tó lágbára díẹ̀ ni Solomon wá sílùú yẹn ṣùgbọ́n ìwà ká máa jọra ẹni lójú òun ló ṣẹlẹ̀ nílùú yẹn tó fi bínú mi ò lè sọ ju bẹ́ẹ̀ lọ torí ìtàn ńlá ni ìtàn tó dẹ̀ tó tó bá tó bá tó bá wà jẹ̀bú wí ni so ìgbà tó dẹ̀ fi bínú wọbẹ̀ yẹn Solomon wá sílùú yẹn o ẹ kóòtù mi pé mo sọ bẹ́ẹ̀ pé Solomon wá sí ìlú yẹn ó wá sí òkè èrì níbi tó wà yẹn. Solomon ti wá sílùú Ìjẹ̀bú rí. ó wá síbẹ̀ tó wá wò láti Israeli. láti Israeli ó wá wá wò. so ó òun bẹ̀ wọ́n pé kan bá òun pàdé ẹ̀ ṣùgbọ́n ó ní ohun tó ṣẹlẹ̀ níjọ́ yẹn àwọn èèyàn wa ò ka wọn ò ka àlejò kún ẹ wo ẹ jẹ́ ká gbàgbé yẹn. títí dòní ọ̀pọ̀lọpọ̀ míì ò gbàgbọ́ wípé Bílíkísù alága àwúrà pé kún iṣẹ́ bà gangan. òun gangan ni tó dájú a ní Solomon wá sílùú yẹn ok ẹ jẹ́ ká ṣe báyìí ó bẹ àwọn ará ìlú yẹn pé kán bá wọn pàdé ẹ kán bá wọn wẹlkọmù ẹ ṣe mọ̀ pé ìkòkò náà mọ nílùú yẹn ìgbà tí Solomon màdé ńṣe náà mọ kòkò lọ́wọ́ tó dẹ̀ ti bẹ̀ wọ́n pé kán bá wọn pàdé ẹ kán bá wọn yí ẹ sí òye gbáṣà o ọwọ́ ìkòkò yẹn náà fi ń gbé omi fún wọn ọwọ́ àmọ̀ náà fi ń kí wọn káàbọ̀ sí gbáṣà o ìgbà tó wá di pé Solomon padà ní Bílíkísù fi bínú sí wọn igbó ibi tó wà yẹn gbòòrò ni obìnrin ò gbọ́dọ̀ wọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bó ṣe wà yẹn àìmọye òrìṣà tó tẹ̀lé wa ẹ òun náà ló máa gẹ̀mọ́ wa ìgbà tí ìwà ṣòun ọ̀nà wo ló dẹ̀gbà. tọ́ba kun iṣẹ́ bà ló mú agẹmọ wá sí jẹ̀bú. lára àwọn òrìṣà tó ń tẹ̀lé ni ó fi agẹmọ ta wá lọ́rẹ̀ẹ́ ń jẹ̀bú ni ká má pè tán yẹn tẹ bá wo ibi tó wà yẹn pẹ̀lú sẹ́ńtà ibi tí agẹmọ wà ní mọ̀sán wọ́n ti wò ó pẹ̀lú tẹlifíṣkópù àti ẹlikópítà lókè sẹ́ńtà náà jọ wà ibi tán sì sí yẹn pẹ̀lú ibi tí agẹmọ wà mọ̀sán sẹ́ńtà ni tí agẹmọ yẹn bá gbéra látọ̀dọ̀ ẹ̀ tó bá ń bọ̀ lásídẹ̀ǹtì máa ń ṣẹlẹ̀ nípèrè ní ayé ìgbà yẹn ó máa kọ́kọ́ yà ní ojú èṣù kan nípèrè tó ń pè ní ẹrù níta ìpèrè tó bá ti yà ń bẹ̀ kò sí mọ́tò tó lè kọjá lásìkò tó bá ń bọ̀ mọ́tò yẹn máa gbókìtì máa l'accident wọ́n lè lè rin làwọn rin wọ́n lè lẹ́fọ̀n gbogbo wọn máa kú ni lọ́nà ìmúdi níbẹ̀ yẹn ní ọ̀nà ìmọ̀sán ibi tí agẹmọ ti ń jó yẹn ní junction àti dé ibi ọ̀nà àti yà síbẹ̀ ibẹ̀ yẹn kò sí ọdún tó máa ṣàgẹmọ tí accident ò ní ṣẹlẹ̀ ńbẹ̀ torí pé ó máa kọjá. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ìdí tóbìnrin ò ṣe lè wọ ibi tí kun iṣẹ́ bá. bí obìnrin náà dáa tó lè wọ bẹ́ẹ̀ ó máa kú ni. ṣe rí mo ṣe jẹ́ ọlọ́wàyí tí mo ti ń dirun tí mo jóbìnrin wọn bí mi dá kí n wọ o. ọkùnrin lẹ́yìn sá. ẹ ti di obìnrin. nǹkan tóbìnrin ò gbọ́dọ̀ rí mi lè rí mi ṣe jókòó yìí mi lè wòrò mi lè wá gẹmọ. orí bẹ́ẹ̀ ti ń dirun. ti ń dirun. ọkùnrin tó bá ń ṣerun bíi irun dàda ń kọ́. ọ̀dọ̀ nìyẹn tèmi ó nídìí torí níjọ́ yẹn lọ́hùn ó ní ohun tó sọ. So tẹ bá fẹ́ mọ̀ pé òun ni ẹni bá mọ̀ pé torí ọ̀nà bòmí làyà sí i ẹni bá fẹ́ mọ̀ pé bílíkìsù gangan ni kó lọ síbẹ̀ kán mú lọ ibi tó ti ń ṣe àlùwàlà kó débẹ̀ kó káwọ́ lébẹ̀ báyìí omi máa mú ọwọ́ ẹ̀ méjèèjì ni. ṣùgbọ́n bílíkìsù ń gbà yẹn kò tí ì sí ẹ̀sìn Islam ní gbogbo ẹ̀. Islam wà o. nígbà tí. a ní kẹ́ kóòtù mi sẹ́ ibi tí òun fúnra rẹ̀ wà aláǹtakùn ló ta òwú sí tí ewé ń wọ̀ sínú ẹ̀ tẹ́ bá débẹ̀ lé ní bí ìgbà tó ń robẹ̀ tó ń gbà ni gbogbo ibi tó ti ń wẹ̀ tẹ́ bá débẹ̀ lé bí ìgbà tó ń robẹ̀ tó ń gbà ni kò sí ètè ewé kan jábọ́ sínú ẹ̀ nínú gbogbo ẹ̀. ọ̀rọ̀ mi ò yé yín àwọn ibì kan wà tó ti ń ṣe àwọn nǹkan kan láwọn ibi tó ti wà àbí ibi tó ti ń ṣàlùwà àbí gbogbo àwọn ibẹ̀ yẹn tẹ́ bá débẹ̀ yẹn máa mọ̀ pé ibi ìwọ́n ń ṣe nǹkan báyìí níbí báyìí kì í ṣe mọ̀ràn twenty years tó ti tó ti kú káwọn èèyàn ẹ̀ tó bínú padà. so ẹ jẹ́ ká mẹ́nu kúrò. àyàbá nìyẹn à ń sọ̀rọ̀ nípa igi yìí kí làwọn nǹkan tí wọ́n máa ń fi bọ́ àsìkò wo ni wọ́n ń bọ́. ìrókò jẹ́ òrìṣà tí wọ́n ń bọ pẹ̀lú tí wọ́n ń dá òun pẹ̀lú òjò náà jọ máa ń bọ̀ a máa ń ṣe ọdún ẹ̀ ni ọdún ẹ̀ tá a dẹ̀ máa ń ṣe a máa ń ṣe ọdún ẹ̀ ní march ṣùgbọ́n láti december ni ọlọ́wà ò ti ní jẹ oúnjẹ obìnrin kò ní súnmọ́ obìnrin obìnrin ò lè bá fọṣọ kò lè jókòó síbi tóbìnrin bá jókòó sí obìnrin ò gbọ́dọ̀ jókòó tì í obìnrin ò gbọdọ̀ daṣọ ẹ̀ ń báyìí. ìbá àjọmọ. tó bá ti jóbìnrin. ìbá àjẹ ìyá. ó ti jóbìnrin. wọn ò gbọdọ̀ súnmọ́ fún oṣù mẹ́ta láti December títí di máàṣì yẹn so òun ló máa ṣoúnjẹ àwọn òdì àwọn náà máa ṣoúnjẹ fún un so tó bá ti wá dọdún yẹn tá ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n á kọ́kọ́ lọ alọmọdún torí ọdún kábíyèsí ni kádépẹ́ lórí kí bàtà pẹ́nẹ́sẹ̀ àwùjalẹ̀ ọba ọ̀gbàgbà agbátẹ̀wọlẹ̀ aláṣẹ àti olùdarí gbogbo ọba alákínlẹ̀ ìjẹ̀bú pátápátá ọdún ẹ̀ la máa ti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ ọdún òun la máa kọ́kọ́ dọ́jọ́ fún ta máa ti kọ́kọ́ lọ dọ́jọ́ fún ta máa ti kọ lẹ́tà tó máa ti fún alápùúfà pé ó dà ẹ lọ́ máa ṣe o ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ lè bọ́ síta tá a bá wá bọ́ síta náà tó bá kújọ́ mẹ́wàá a máa lọ síbẹ̀ a máa lọ dọ́jọ́ fún pé ẹbí ọba ń kọ́ ó ìwá ní o ó mẹ́wàá o so ìgbà yẹn la máa tá a bá ti wá padà dé níjọ́ yẹn àṣà ìsúnmọ́jú à á lu àgbá à á dọ́jọ́ à á mọ́dún à ṣe gbogbo ẹ̀ ìyẹn níjọ́ kẹsàn-án tó bá dìrọ̀lẹ́ wọn aṣọ lọ́wọ́ olè apariwo ọlọ́wà olè olè ó jájá alájá olè ó jájá àna rẹ̀ olè ó gbé ikú gbẹ́ja wọ́n á ṣe yẹn lọ sàlẹ̀ báyìí wọ́n á lọ lẹ́ẹ̀mẹ́ta wọ́n á padà so gbogbo ayé gbogbo àdúgbò ti mọ̀ pé ìlú ọdún ti bẹ̀rẹ̀. orin yìí bú mà ni wọ́n fi ń bú ọlọ́wà yẹn. ẹ kí ló dé náà lọ gbájá alájá òun náà lọ gbájá alájá wọ́n dẹ̀ bù kì yẹn ò ṣe é bù <laughs> so tó bá ti wá dijọ́ kẹjọ ìjọ kẹsàn-án kó tó tójọ́ mẹ́sàn-án yẹn ojoojúmọ́ ojoojúmọ́ lẹ́yìn ìgbà tán ti ṣe yẹn náà máa ṣàìtò so àwọn nǹkan tán máa lò eku ẹja ìjàpá ọtí ṣẹ́rí gbogbo àwọn nǹkan yẹn ní ayé ìgbà yẹn ọlọ́wà máa lọ sọ́jà wọn máa lọ kó ni ó máa nà ọ́ báyìí pé ẹ̀mẹ́lẹ̀ ẹ̀mẹ́lẹ̀ a máa lọ ẹ̀ ṣe bí nǹkan tó ṣe jalè náà nìyẹn ojú ikú jẹjà ojíjàpá tó máa fi bọ ìrìbìrì eh, ojú so ó máa máa lọ́wọ́ ó máa mú so tó bá ti wá di ìjọ tí wọ́n á fẹ́ torí wọ́n máa rin gbogbo Ìjẹ̀bú Òde lóru láago eh, mẹ́jọ alẹ́ wọ́n máa rìn mọ́jú títí dáago méjì ọ̀sán àbágo méjìlá àbágo kan tó bá ti wá di ìdájí ìjọ tán máa rin eh, àárọ̀ ìjọ tán máa rin ìdájí ìjọ yẹn tán máa jáde rìn di òru yẹn ní aago mẹ́rin wọ́n máa ti wà ń tà báyìí so àwọn boys àwọn yẹn á ti kó gidá ní a wá ṣàdúrà fún wọn lẹ́yìn tó bá ti wẹ̀ sùn ẹ lọ rẹ ẹ bọ̀ rẹ o ajá tó bá so màrìwò mọ́ lọ́rùn kan ẹ má pa o èyí tí ṣèǹbá wà lọ́rùn ẹ ẹ má pa o èyí tí aṣọ bá wà lọ́rùn ẹ ẹ má pa o èyí tí ẹ ẹ okùn bá wà lọ́rùn yẹn má pa o so wọ́n á lọ wọ́n á lọ pajá yẹn. wọ́n á pajá tí ò bá ní kankan lọ́rùn tí ò bá ní màlúù lọ́rùn tí ò ní kankan wọ́n á pa. tí ìṣe àwọn ni wọ́n ń sìn tí ìṣe àwọn ni wọ́n ní. èmi jìtọ́ fi ń pè lólè náà nìyẹn. ajá tó bá ṣáà ti já náà mọ́ wọn lẹ́nu. àwọn náà ni àwọn àwọn ni èmi kọ́ o àwọn lọ́wọ́ làwọn tó lọ ń pajá alájá wọ́n á dẹ̀ bá bú wọn nírọ̀lẹ́ ọlọ́wà olè o ole ó jájá alájá olè ó pajá alájá olè ó pajá àna rẹ̀ olè ó jẹ́kù ó jẹ́jà olè ta ló ẹ̀ so wọ́n á ṣe yẹn tó bá wá di ní ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn wọ́n á fi ajá yẹn yá ìrókò wọ́n á fi yá ìrókò wọ́n máa ń yá ni a máa ń yá ìrókò ni máa ń yá ni. so aṣọ white pẹ̀lú àpàkò so wọ́n á ti kọ́kọ́ so yẹn mọ́ wọ́n á ṣẹ̀ mú ajá yẹn wọ́n á fi yároko so tí wọ́n bá sì fi yároko ṣe rí ẹni tó ń pajá yẹn ayé ìsìn làwọn kan máa ń jà tí wọ́n máa lọ gbébọn jáde tí wọ́n bá pajá wọn ṣe rí láyé ìgbà yẹn tí wọ́n bá pa ajá nínú ilé kan alájà yẹn máa jáde ó máa fún wọn lówó máa fún wọn lọ́tí torí ní ọdún mẹ́wàá igbó náà ò ní wọnú ilé yẹn kò yé àwọn èèyàn ni tó bá yé wọn wọn ní máa jà àwọn tó dẹ̀ yé ó ìwà torí èèyàn kan wà látìgbà títí lórí oyè tán bá pajá ẹ̀ lọ́dún ó máa fún ara ẹ̀ lé síta o ó máa lé síta wọ́n máa pa ó dẹ̀ máa bọ̀ lọ́dọ̀ mi ó máa ní kí n ṣàdúrà fún wọn máa fún mi ló máa fún mi lọ́tí á ní tóun bá gbé fún wọn wọn ní gbé wá fún mi so àwọn yẹn mọ̀ àwọn tí ò mọ̀ wọn mọ̀ so ajá yẹn náà máa fi yá àrókò pẹ̀lú eku pẹ̀lú ẹja ṣe rí àjàpá yẹn ìyẹn la fi máa ń bọ obìnrin òjòwú kò ní ẹjẹ òní kan òjòwú lára o obìnrin òjòwú òrìṣà tó mọ́ ni kò ń jẹ epo kò ń jẹ epo kò ń jẹ ẹyọ kò ń jẹ nǹkan kan ọtí òun kan lára so àwọn nǹkan tí wọ́n máa fi bọ́ ìrókò ọtí epo ẹmu ẹ eku. Eh, ẹja ìjàpá ajá orógbó obì atare iṣu ẹ̀ẹ́dẹ̀ má dárúkọ omi ẹmu ẹ̀hẹ́n iṣu so àwọn nǹkan tó máa fi bọ́ nìyẹn so ṣẹ̀kẹ̀tẹ̀ ẹ̀hẹ́n ẹ ṣe jàre ṣẹ̀kẹ̀tẹ̀ àwọn nǹkan tó máa fi bọ́ nìyẹn so tá bá ti ṣe máa ṣe sídìí ẹ ó ní ojú àmù kan tó máa kó gbogbo ẹ̀ sí àwọn àìtò kan wà tá a máa ń fi ikú pẹ̀lú ẹja ṣe a máa fi ikú yẹn ṣe báyìí a máa fi ṣàdúrà ó ní ojú àmù ibi tá a máa kó síbẹ̀ tá a bá ti kó sójú àmù yẹn à ṣàdúrà ibi kíbi lọ so ìgbóná òun ló ń ṣiṣẹ́ fún àti pé téèyàn bá tún ń wá ọmọ àìmọye ẹlòmíì òun làwọn sọ yẹn. tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ wọ́n ṣàdúrà láì má rí wọn rí àwọn fúnra wọn lọ́dún tá a bá tún máa bẹ̀rẹ̀ ọdún yẹn àwọn fúnra wọn náà máa wá pé àwọn ńgbà tẹ́ ń gbé òjò yìí òjò wú kọ́ àwọn wà ń bẹ àwọn ṣàdúrà ọlọ́wà ọmọ táwọn bìrì ẹgbà láìmọye bẹ́ẹ̀ tá à ń rí lórí títì tó jẹ́ pé wọn ò wá bá wa ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ ní agbègbè yìí ni wọ́n ti mọ̀ pé tí wọ́n bá ti gbé nǹkan yẹn bójú ọkọ nìyẹn wá bójú ìyàwó ni tí wọ́n bá ti gbé obìnrin òjòwú yẹn jáde olúkálukú á máa ṣàdúrà ní bó ṣe fẹ́ nígbà tó bá máa di ọdún tó ń bọ̀ olúkálukú náà tó wá dúpẹ́ wá tó máa ṣàdúrà mo dúpẹ́ obìnrin òjòwú kọ́ báyìí ni mo lọ lánàá ní ọdún tó kọjá o mo dúpẹ́ ó ṣe fún mi o nǹkan kan ẹgbà tọrọ ni wọ́n ní kọ́bọ̀ ni wọ́n ní àbí ọtí àbí nǹkan kan wọ́n á fi ta ní ọ̀rẹ́ ẹlòmíì gan a máa ti kọjá lọ́dọ̀ ẹ̀ ó máa sáré tẹ̀lé wa tó máa fún mi lówó màá ní mi ò á ní ẹ ẹ ẹ ẹ rí mo tọrọ ó dẹ̀ ti ṣe mí èmi ọmọ ọmọ akúnlẹ̀ àwọn agbọmọ wa so àìmọye àwọn ẹlòmíì èèyàn kan ni mo ti ẹ̀rí tó dá mi lójú ìyẹn ó wá láti lóyìnbó pẹ̀lú obìnrin tó wá láti lóyìnbó wọn jọ wá ni ibí náà náà ti jọ pàdé ra wọn ọkùnrin ń wáyà ó ń wáyà o obìnrin ń wọkọ ibí náà náà ti jọ pàdé ra wọn wọn ò mọra rí o wọn ò jọ mọ̀ pé ròlù òyìnbó làwọn o wọn jọ bára wọn ṣeré ẹwọn a máa ṣe pati èrò máa pọ̀ gan. ṣe pati gan èrò máa ń pọ̀. a máa ní káwọn ọlọ́pàá jókòó sẹ́nu ọ̀nà ṣùgbọ́n ọlọ́pàá tó máa jókòó náà wọ́n kàn máa wà fíjìláǹtì ni wọn ò mú iye èèyàn tó ń wọlé so wọ́n jọ kóra wọn wọlé wọ́n lọ bára wọn ṣeré nílé odijọ́ kejì náà bàjọ́ ń jù ara wọn ẹ́ kínní ni mo wà Los Angeles kínní kan ìgbà wo ìyàwó ni mò ń wá ọkọ ni mò ń wá nǹkan ọkùnrin gbà o afẹgbóbìnrin òjò kúrò lẹ́nu láwọn fẹ́ ṣàdúrà mi ì mọ̀ wọ́n bá dẹ̀ jókòó mo ṣáà rí i pé wọ́n fẹ́ mi lówó gidi èmi dẹ̀ gbà mojú nǹkan mi sápò wọ́n fáwọn òdì náà lówó àwọn òdì gbowó tiwọn èyí tí mò ń sọ yìí ń lọ sí bíi seven years àwọn òdì náà gbowó tiwọn náà bá lọ pàtó máa dọdún tó máa tẹ̀lé ní bá rí wọn ah! àwọn èmi ò tiẹ̀ dá wọn mọ̀ àwọn òdì náà níyà ọlọ́wà ẹ̀ mọ àwọn àǹtí pẹ̀lú bọ̀dá ẹ̀ mo ní mi ìmọ̀ wọn bá ṣàlàyé mo ní àṣọ́kà àtìyàwó ni wọn láwọn mọra rí o pé bí làwọn ti pàdé so àǹfààní yẹn ó máa ń ṣe ṣùgbọ́n tá a bá kọ̀ tá a bá ṣe wọ́n máa ń dá wa lálẹ́ o torí èmi tí mo jókòó yìí ó ti ṣẹlẹ̀ nígbà tèmi yìí o which is two thousand and nine mi ì lè gbàgbé. ẹ ṣọdún yẹn ẹ̀dẹ̀ ti jọ lọ́wọ́. mo ti jọ lọ́wọ́. kí ló dé tẹ̀ ìṣọdún. ẹ má jẹ́ kí n máa repeat ẹ̀ mo bínú ni èèyàn kan ṣẹ̀ mí ó ó ó downgrade mi ó kó mi mẹ́rẹ̀ ni mo fi bínú pé ah ṣe lóòótọ́ ni mi ní gbójú o so ẹni yẹn dẹ̀ lágbára nílùú so kọlọ́n kó túbọ̀ bá mi ràn lọ́wọ́ kó túbọ̀ bá mi gbé sókè. Okay kọlọ́run kó má jẹ́ kó rí lẹ̀ mọ́ gbogbo ohun tó bá dáwọ́lé kó máa lọ sókè kó máa lọ níre nígbà yẹn èmi gan ìgbà tó máa pé ọ̀sẹ̀ méjì tí a tí ó yẹ ká gbójòwò tá a gbé jáde èmi gan gbọ̀n èmi fúnra mi gbọ̀n lórí ìjókòó mo sáré wọlé bàbá dókítà kan wà ní general hospital yìí Baba yẹn sáré wá bá mi bí báyìí bàbá yẹn ní à ta ni jẹ́ nínú ń pè lọ́lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́jọ nǹkan tẹ́ bá lè ṣe àwọn òsùnmọ́ àwọn ọmọ wẹ́wẹ́ kọ́ńsítù mo ní láti ní kí wọ́n máa dáná fún òjò a ní láti gbé kíní ẹ̀rọ yẹn jáde lóru bá a ṣe ń rìn mo bẹ̀rẹ̀ sí ní ṣe kákàkiri kákàkiri kákàkiri accident nǹkan máṣíìnì àtìgbà yẹn mo ní láyé kò ní ṣẹlẹ̀ lọ́wọ́ mi mọ́ kò sí nǹkan tí èèyàn lè ṣe fún mi mi lè sọ o ọba lè pàṣẹ pé ká má ṣe o táwùjalè bá pàṣẹ ó máa ní nǹkan tó bá rí tó máa fi sọ pé à nǹkan yìí nǹkan ẹ má ṣe o so tó bá dẹ̀ ní ká má ṣe má ṣe yẹn kì í ṣe pé ó máa ní ká má ṣe rárá o ó máa ní ká gbé jáde ládùúgbò ìgbà kòrónà ó ní ká gbé jáde ládùúgbò ká má rìn kákàkiri agbèjáde ládùúgbò àárín kákàkiri ṣùgbọ́n àwọn àwọn tó ń jókòó yìí àwọn ṣe pati o lórí àwọn wọn believe lórí ẹ pé corona ò lè má wọn gbogbo kíní ta kó sí ọ̀nà wọn ò jẹ́ iṣẹ́ ọwọ́ o ṣe ló kálukú kan wọlé ojú òwú bàjẹ́ corona mẹ́ni o wọ́n dẹ̀ ń dìmọ̀ra wọn nǹkan kan ṣe anybody o kò sí nǹkan tó ṣe anybody torí lọ́dọọdún yẹn ní bàálà ló máa ń pa màálù èrú dẹ̀ máa wá everywhere iná máa ti wá so nǹkan kan ò ṣe wá so àṣẹ ẹ wà lọ́wọ́ ọba àwọn nǹkan tán fi ń bọ nìyẹn so ìrókò yẹn ó jẹ́ igi àṣẹ bó ṣe wà yìí gbogbo ọba ló lè ya ìdí ẹ̀ gbogbo ọba tó bá mú ọba tó bá fẹ́ lọ jẹ tó bá lè tẹ̀ ń jẹ bóde ó máa gba bíbà ìkọjá ó máa yà bíbà kábíyèsí ìgbà tó jẹ àwọn náà wá síbi kọlọ́run jẹ́ kán túbọ̀ pẹ́ so padà wọn tún gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ mọ́. Hmm, wọn lè wá bẹ́ẹ̀ mọ́ àwọn ọba mi máa kọjá wọn máa rí o ṣùgbọ́n hmm. àwọn wọn ò lè rí mọ́ so bó ṣe rí nìyẹn. ẹ ò tí ì sọ ìdí tí ẹ fi ń dirun bíi tóbìnrin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 ọ̀nà ìkíní ni pé òrìṣà tí à ń sọ̀rọ̀ nípa èyí obìnrin ni ẹni tí wọ́n wá gbé fún bíbà yìí tán gbé lẹ̀ fún bíbà yìí obìnrin ni ẹni yẹn ni wọ́n ń pè ní àkọ́kọ́ Ìrẹ̀lú Ìjẹ̀bú tó fọkọ́ ẹ̀ ṣàpè nà òun ni àkọ́kọ́ Ìrẹ̀lú tán fi máa ń kí ọmọ Jẹ̀bú pé ọmọ Ìrẹ̀lú tó fọkọ́ ẹ̀ jápè nà òun ni Ìrẹ̀lú yẹn erelu òtúfolúkẹ́ òun lorúkọ ẹ̀ so ìgbà tán gbé lẹ̀ fún un nígbà yẹn òun ni ọlọ́wọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ ru tóun àti ọbaǹta tán jọ ṣàdéhùn pé obìnrin òjò yìí nǹkan ó bọ́ máa rù wá mi ní ààfin nítòòrò ìtòòrò ni ààfin àkọ́kọ́ wà ààfin Awùjalẹ̀ àkọ́kọ́ ìtòòrò ló wà ibẹ̀ ló ti ń rú ojú òun lọ pàdé ẹ̀ so ibẹ̀ ló ti ń ròjòwú lọ pàdé ẹ̀ ibẹ̀ náà ti ń ṣọdún obìnrin òjòwú so tán bá dẹ̀ ń ṣe ọdún yẹn lọ́wọ́ òun gẹ́gẹ́ bí obìnrin ó máa múra bí obìnrin so ìgbà tó wá di pé ó gbèsè tó tó papòdà so ó wá sọ sílẹ̀ torí pé obìnrin ni gbogbo ọmọ tó bí possibly tá a bá rí ọmọ òun tó bá padà bí ọkùnrin tọmọkùnrin yẹn bá máa jẹ oyè ó gbọ́dọ̀ máa dirun ó dẹ̀ gbọ́dọ̀ máa múra bóun ṣe múra yẹn so ìyẹn ló fà á tá fi ń dirun tó fi jẹ́ pé yẹ̀rì là máa ń wọ̀. ṣe rí kwẹ́sọ̀n yẹn kwẹ́sọ̀n ńlá ni. ní ayé ọlọ́wà kẹta ni kinní yẹn bẹ̀rẹ̀ ìgbà tó di pé ọlọ́wà ò kí ń ru òjòwú mọ́ tọ́lọ́wà bá ti ru òjòwú tó bá ti gbé òjòwú tó bá ti gbé sórí báyìí tó bá ti gbélé lórí báyìí kò sí ohun tó lè mọ̀ ṣe okú ẹ̀ kò ní ṣiṣẹ́ mọ́. ṣùgbọ́n nísìnyí ọlọ́wọ́ ò kí ń ru òjòwú mọ́ òun ló fà á tí àwọn ọmọ òde ẹ̀ṣà àwọn ọmọ òde ẹ̀ṣà wa ń bí báyìí tí wọ́n fi ń parọ́ fúnra wọn pé ọmọ òde ẹ̀ṣà ò kì í jọ lọ́wọ́ torí pé wọ́n mọ̀ pé tí wọ́n bá ti rù ú òkú wọn máa kú ni wọn ò ní lè bóbìnrin sùn àwọn ọlọ́wà ìgbà yẹn wọn ò níyàwó títí ó fi dé orí ọlọ́wà ayọ̀dèjì àfi tó bá ti bímọ sílé kó tó dórí oyè ló so màá ti bímọ ó tó dórí oyè ó ti yé nísìn so wọn níyàwó ṣùgbọ́n nísìn wọn ń rojú mọ́ ṣùgbọ́n agbára yẹn yìí wà lára ẹ̀ ẹ lè kámẹ́rà òjò téèyàn bá lóun lè ṣe màá ní kó múwèé kó sáìn kó sáìn káwọn ẹbí ẹ sáìn kó gbé kámẹ́rà tì kó yà tó bá yà tó bá hàn ẹ́ eh? kó bá dìjọ́ kẹta ènìyàn kú tó bá yà tí ò bá hàn kámẹ́rà yẹn máa jó ó máa bàjẹ́ òun fúnra rẹ̀ máa wá tún wá kú torí gbàrà tí àwọn òyìnbó kọ́kọ́ wọ̀lú yìí ìdíròkò bíbà ẹ̀ náà ti yà òkè ọwá bẹ́ẹ̀ náà kú sí odò ọwá ẹ̀ náà kú sí wọn ò sọdá òbí yẹn ibẹ̀ náà lásìdẹ́ǹtì sí. wọ́n rí ìrókò yẹn yà. i òjòwú pẹ̀lú ẹ̀. wọ́n rí òjòwú yà. wọ́n rí yà wọ́n rí yà ṣùgbọ́n ìgbà tán máa padà wá wo kíní yẹn ẹni tó gbé dání náà rí wọ́n wá rí i pé nǹkan ibi báyìí ó dúdú wọn ò róhùn gangan ṣùgbọ́n ìrókò yọ ṣùgbọ́n ìrókò bó ṣe wà ẹ lè yá ẹ lè yá ìrókò bẹ́ẹ̀ tí ohun obìnrin ojú wọn ń yà tó bá jẹ́ pé nǹkan tó ń yà ó yẹ kẹ́ ti pàdé ẹ̀ lórí social media wọ́n yà. wọ́n sì máa ń gbé káàkiri láàrin ìlú táwọn èèyàn rẹ̀. wọ́n ń ríkọ́dù ẹ o wọ́n ń ríkọ́dù ẹ o tó bá ti gbé kámẹ́rà dání náà máa ti máa sọ fún ẹ pé má ríkọ́dù o má ríkọ́dù tó bá gbé fóònù dání náà máa ti máa sọ fún ẹ pé má ríkọ́dù o tó bá mú ẹ tó bá mú ẹ ẹlòmíì wọ́n máa nà ẹlòmíì wọ́n máa gba fóònù ọwọ́ ẹ̀ ìgbà tán bá máa wò kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ máa sọ fún wọn ẹ má nà wọn kó lè rìkọ́ọ̀dù àánú wọn kàn máa ń ṣe mí torí pé sára ni wọn. ó lè mẹ́mí wọn lọ. wọ́n lè kọ́ wọn máa kú ni èèyàn kì í rìkọ́ọ̀dù ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí nísìnyí a lè bọ́ sójú ẹ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́ rìkọ́ọ̀dù gbogbo ta yẹn ṣùgbọ́n tó bá ti gbé jáde kámẹ́rà gbọ́dọ̀ súnmọ́ ìsinyìí gan láṣẹ ìfàyè lẹ̀ pé ọ̀gá ọlọ́pàá tí ó jẹ́ pé sergeant àbí kí ni mm, mm, mm. ọ̀gá ọlọ́pàá olókù kan olókù kan kọ́pùrù ló wá síbí tó gáìdì wa tó ṣe gbogbo nǹkan tó ṣe gbogbo ẹ̀ ìgbà tó wá ń lọ èmi ò rí èmi ti sùn ló bá ló bọ́ síbẹ̀ yẹn ló bá yíra ẹ̀ mọ́lẹ̀ ìgbà tó máa dọdún tó tẹ̀lé ń bá rọ ọlọ́pàá rẹpẹtẹ kí ló dé ọlọ́pàá mélòó la ń bá dẹ̀ rí tó bọ́lẹ̀ tó ń bọ̀ láti báyìí tán hey hey ah, ah kí ló ṣẹlẹ̀ ah samuel rè kéde bẹ́ẹ̀ ti wá ó ní ah, bàbá tí máa wá pa ẹ̀ ó ti di commissioner of police ọlọ́pàá okùn kan olókùn kan olókùn ẹyọ kan ṣoṣo ẹ ṣì wá ń sà á ó kù ó kù ó kù ó kù kúrọ́ọ̀sì náà máa ń múra parun ẹ̀ òun ni òun ló ń lò kì í ṣe pé mẹ́ta kì í ṣe sájẹ́ǹtì ó wá lọ́dún ó bá ó ṣọdún yẹn ó yí ńlẹ̀ fojú ògbà tọdún yẹn máa fi kó báyìí commissioner of police Samuel lórúkọ ẹ̀ ó máa ti retire nsìn bàbá bàbá àwọn bàbá tíṣà bàbá tíṣà tó bá jẹ́ pé bàbá yẹn yìí wà dáì pé ó ti pọ́dún mẹ́wàá tí bàbá ti kú. bàbá yẹn gangan gangan gangan gangan ló ní kó má wàá béèrè owó lọ́mi pé ṣe ni kó wá lọ ṣàdúrà fúnra ẹ̀ kò sí ohun tí n bá béèrè ní kinní tó bá gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa ṣe fún mi ṣòwò dẹ̀ ti rìtáyà nísìn mo kàn rántí ni mo fi sọ̀rọ̀ ẹ̀ kí ni mo sọ débẹ̀ ni pé ọdún tó wá yẹn tó lídìí wọn wá yẹn torí ń ṣe ló sọ pé sàǹfàrà bíbí kan ló ní wọ́n gbé òun lọ tó líìdì wọn wá yẹn ọmọọṣẹ́ ẹ̀ kan lọ́dún yẹn ó gbé kámẹ́rà dání ó wá múwèé fún mi pé kí n bá wọn sáìnì ẹ̀ pé òun ti sọ pé kó sáìnì ẹ̀mí ẹ̀ pé òun máa rìkọ́dù ẹ̀ abánikan gbójú òun síta bọ̀bọ́ yẹn sá lọ ni kò jẹ́ rìkọ́dù ẹ̀ o ó sá ni ṣe ló sá padà sínú mọ́tò lóní ẹ̀ ó dààmú òun òun máa yọ ọkùn ẹ ni mo ní má yọ ọkùn ẹ rántí pé Ọlọ́run ló ṣe tiẹ̀ o má dààmú ẹ o kò yé ni o wọn ò ń rìkọdù ẹ kò ní hàn ẹni rìkọdù ẹmí àlọ sọ agbára tí ń bẹ lára ẹ nìyẹn bó dẹ̀ ṣe wà yẹn òrìṣà tó máa ń mì ni. ìgbà tí à ń ṣọdún tá à ń lọ ní òru yẹn ń bo ti gbin. ọ̀tà yẹn. ayé àdá ọ̀tà street. èrè kọ́ òṣì ni. ó máa mí tó bá ti mí bẹ́ẹ̀ hmm, tó bá ti mí kanlẹ̀ bẹ́ẹ̀ kò sáwọn tó dẹ̀ máa gbé wọ́n máa wọ́ọ̀dì lẹ̀ ni ó máa jókòó pátá pátápátá ni ó máa jókòó pátápátá wọ́n máa máa nu àwọn boys máa nu ẹgbà wọ́n máa dáná fún un wọ́n máa ṣe wá dáná fún un wọ́n máa gbé náà ìdá níwájú ẹ̀ báyìí so wọ́n á bẹ̀rẹ̀ sí ní kí wọ́n á máa pariwo ó fẹ́rẹ̀ máa lẹ̀ ẹ̀ òkú náà bẹ́ẹ̀ so wọ́n á máa wọ́n á máa kọrin fún un wọ́n á kọrin pé àwa aráàlú léèrè wá iye owó ẹ obìnrin òjòwú ọlọ́jọ́ ọjà iye owó àìdá so wọn akọrin yẹn tọba ti wá kọrin yẹn fún àtúngbèrà wọn á tún lè gbé àwọn tó ń gbé náà ló dúró yìí o wọn á tún lè gbé if not tó bá ti jókòó wálẹ̀ bẹ́yẹn ẹlòmíì lè má lè gbé láti bí síbi tọ́mọ yẹn jókòó sí ẹ. báwo ló ṣe tóbi tó. Ah, kì í ṣe òrìṣà kékeré òrìṣà ńlá ni ṣùgbọ́n ṣùgbọ́n tí èèyàn bá bá obìnrin sùn ibi tí wọ́n ti máa ń mọ̀ nìyẹn tó bá gbé wọn ò bí da kò lè gbé rìn láti. pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ bí ó ṣẹ̀ṣẹ̀ bóbìnrin sùn ó kúrò lórí ẹ̀ ó lọ gbé wọn ò bí da kò ní múfù. kò lè gbẹ́sẹ̀ yẹn kó sọ. kò ní lọ ṣùgbọ́n àwọn tí wọn ò bóbìnrin sùn yẹn irú àwọn ilé yìí tí wọn ò jẹ́ bóbìnrin sùn. tí wọn ò bóbìnrin sùn rí àbí. tí wọn ò bóbìnrin sùn bóyá bí oṣù kan oṣù kan àbóṣù méjì ẹlòmíì ọ̀sẹ̀ méjì ló lò so ẹ máa mọ àwọn ọlọ́sẹ̀ méjì yẹn àwọn olóṣù mẹ́ta ẹ máa mọ̀ ọ́ tọ́ bá kì mọ́lẹ̀ bí wọ́n bára wọn jàdù ni àwọn eléyìí àwọn eléyìí ń jà wọ́n jà torí ẹ̀ tọ́ bá kì mọ́lẹ̀ bí wọ́n á fẹ́ dé ìsòkù junction ìsòkù junction kẹta lọ́hùn kàbí kọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀kọ́ ọgbẹ́ni ṣé wọ́n nìkan ló dẹ̀ fẹ́ gbé ni àgàgà ìgbà tílẹ̀ mọ́ wọ́n fi ń ṣakọ lójú àwọn obìnrin. irú tó máa ń pe obìnrin wá ni. Ah! ojú òwú mú yìí wá. máa ń tọrọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọmọ nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe obìnrin tó máa tẹ̀lé wa kì í ṣe one thousand ní àwọn ọ̀dọ́ àgbàlagbà ọkùnrin bó jẹ́ wájú táwọn náà dúró sí ẹ máa gbọ́ tí wọ́n máa ṣàdúrà pé ọdún yìí jẹ́ tún ṣe náà mí ẹ o nǹkan báyìí ọkọ tuntun ọmọ tuntun bẹ́ẹ̀ náà máa tẹ bá máa kọjá lọ́dún tó ń bọ̀ náà àwọn ìlú náà pé mo dúpẹ́ o ojú bàbá ẹ gbà ẹ gbà nítorí pé nǹkan tí wọ́n fẹ́ yẹn ó ti bọ́ sí ìrọ̀rùn fún so ó jẹ́ kébi pàápàá kí ó máa jẹ́ kó rí máa yá mi láti máa gbé ní effort lórí ẹ̀ pé òrìṣà lè mi. màálù ló máa ń pa o màálù ló máa ń pa o máa sọ̀rọ̀ ẹ. bí bí yẹn ṣe jẹ́ nìyẹn ó jẹ́ òrìṣà tó jẹ́ pé ó ràn wá lọ́wọ́ a dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀. èèyàn ọ̀dẹ̀ gbọ́dọ̀ búra èké ńwájú ẹ̀ èèyàn ọ̀dẹ̀ gbọ́dọ̀ fi ṣépè wọn fi ṣépè o kéèyàn ṣe nǹkan àbí kéèyàn má ṣe nǹkan kó wá máa ṣépè fún pójò ló máa pa ẹ́ kó dẹ̀ ṣe é òun tó ń ṣépè sára ẹ̀ ni o kò ní so. back to send i so ohun obinrin ojoo o de olorin ọba ni e ni ere o awara uleri iwe awara uleri wa iyewo re e ni ere o obinrin ojoo olasho idodo two package. iye owó. ee ni èrè o ìjà ṣe ń bí alárẹ̀mí yọ. iye owó. yéé ni èrè o àgùnṣe bíbẹ ẹlẹ́dẹ̀ mi lọ. iye owó. yéé ni èrè o ìrówó ìmùpá rúbu ságbàlé. iye owó. ẹ̀mí mọ̀kàn ló dẹ̀ ṣáá bímọ lójú. iye owó. ee ni èrè o. iye owó so wọ́n lè tún yí padà kan wá sọ pé iyewé iyewé iyewé iyewé iyewé gbàgbà tẹ̀bi o kí mi fòdì kí mi fọ̀wá o ìwọ́rọ̀ ẹ̀bi o wọ́n lè tún yí padà kan ní mẹ́ni àkùkà díẹ̀ màá yẹn o mẹ́fojú mi rọ̀rọ̀ o olùyẹyẹ ìyàwó aráàlé mi òjòwú dẹni ọ. kẹ́nikẹ́ni má máa nà mí òjòwú mo bá rí olùyẹyẹ ìyàwó aráàlé mi òjòwú dẹni ọ. so tá a bá fẹ́ lọ sí ìtòrò ní ayé ìgbà yẹn tó bá fẹ́ lọ sowú wọ́n ń pè ní sowú gbà yẹn wọ́n á wá bẹ̀rẹ̀ orin wọ́n á ní ó yá nú mèrè òye ó òjòwú obìnrin òjòwú mi láṣìgbẹ̀dù erélú ìbàrẹ̀ ó yá nú orin yẹn ló máa kọ lọ sí ìtòrò wọ́n á wá so bó ṣe bó ṣe wà nìyẹn. àwọn kan sọ pé aláàjì ni. ṣé mi ah aláàjì ni mí o. Eh, ohun tó ṣẹlẹ̀ ni pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo mo ṣẹ̀sìn so ọlọ́run wá fi mí ta ẹnìkan lọ́rẹ ẹnìyẹn rán mi lọ sí mọ́kà even ó rán mi lọ Jerusalem gan so lọ́dún yẹn náà mo jẹ́ Alhaji Kudus so ìgbà tí mo wá dé láti mọ́kà yẹn bí ọdún bíi bí ọdún bíi mẹ́ẹ́ nineteen ninety one ni mo lọ sí ẹ eh, ni mo lọ sí mọ́kà so mo sọ nílùú yẹn mi lè gbàgbé pé gbogbo ibi tó bá máa rọ̀ mí lọ́rùn nǹkan lọ́run ò darí mi sí kí má rí ìnira so mo dẹ̀ dúpẹ́ torí mo jẹ́ ní tó máa ń dẹ̀jà wọ́n ní àṣẹ wà ní mọ́kà èmi gbà pa àṣẹ wà ń bẹ̀ẹ́ ẹlòmíì lè máa mọ̀ ọ́ èmi tẹ̀sí ẹ̀ nínú bẹ́ẹ̀tì mi tàfi máa ń so aṣọ ara mi yẹn mo fi kọ́kọ́rọ́ sí i mo wá fi fifty riyad mo fi sínú ẹ̀ mo wá di òpó yẹn mú níwájú ìkábà pé tó bá jẹ́ pé lóòótọ́ la ṣẹ́ wà ní bíbáyìí kí fifty riyad yẹn kó sọnù mo wá ń rò lọ́kàn pé báwo lówó tí mo ti ti kọ́kọ́rọ́ mọ́ báwo ló ti máa sọnù ìgbà tá a kírun tán tí mo bọ́ta pé mo fẹ́ ra nǹkan mi ò rí owó yẹn mi ì rí mo á padà mo á tọrọ ẹ ṣàgàfúrú láì fúdídíjọ kan mo á sọ fọlọ́run pé ìwọ ọlọ́wọ̀n ba mi ì mọ̀nà ìwọ ló lè fi mí mọ̀nà gbogbo bó ṣe máa dáa fún mi lóde ayé ìwọ ni kò ju ọ̀nà ẹ̀ fún mi mi tọrọ ju bẹ́ẹ̀ lọ ìgbà tí mo dé láti mọ́kà Eh, mo dúpẹ́ Ìlọrin ni mo lọ kọ̀ǹdọ́tọ̀ ni mo ń ṣe mo èèyàn kan mú mi lọ sí Ìlọrin pé kí n wá lọ yẹra mi wò lọ́dọ̀ àwọn àfa bàbá yẹn lé mi jáde nítorí babaláwo ni mí. àfa yẹn sọ wípé babaláwo ni yín pé kẹ́ ẹ mọ́ wọ̀dọ̀ òun. kí n má wà sọ́dọ̀ òun pé ah, kí ni mo wá ṣe ó lé gẹ́yìn pé kí ló mú wá kí ló mú wá ṣe ẹ lè sùn bí ohun kankan à ń láti padà níjọ́ yẹn Ìbàdàn la wá sùn. ṣé ìgbà yẹn ẹ ti jẹ oyè yìí ni. mi tẹ ti a ní kọ̀ǹdọ́tọ̀ ni mo ń ṣe lẹ́kọ̀ọ́ lẹ́ni yẹn ní àpé sọfánẹ́sì ti pọ̀jù pé mi ti mo jálàjì ló fi mú mi lọ nígbà yẹn so ní kúkúrú èdè adé padà sí Èkó adé padà sí Èkó mo wá padà sílé torí nídìílé bàbá mi bàbá mi ọlọ́sàn yìí ni ẹ̀gbọ́n bàbá mi babaláwo ni so nídìílé wa ilé eégún ni wa àfáà náà wà ń bẹ̀ o so àwọn apá kan mùsùlùmí àwọn apá kan christian àwọn apá kan oníṣẹ̀ṣe bá ṣe wà lọ́dọ̀ wa nìyẹn àwa ọmọ òṣìmọ̀dì so wọ́n ṣàdẹ̀ ní kí n lọ kọ́ṣẹ́ ṣàdẹ̀ lọ kọ́ṣẹ́ ńgbà ẹ̀ mo kọ́ fá mo kọ́ gbogbo ẹ̀ wọ́n á padà. ìgbà tí nǹkan yẹn máa ṣẹlẹ̀ ńṣe níṣẹ́ dàrú ní mọ̀tà ṣe ni wàhálà dé ṣe ni mo sá kúrò mọ́tà tí mo sá sí jẹ̀wò sí mo di. ìgbà tó máa dọdún kẹta two thousand and ọdún kẹ kẹ àrùn tí mo padà sí jẹ̀bù ni wọ́n mú mi lóyè two thousand and eight ìgbà tí wọ́n tiẹ̀ kọ́kọ́ sọ fún mi pé oyè mi ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹni tí ò lówó lọ́wọ́ lè joyè ni mo dúpẹ́ lẹ́ni pé lóòótọ́ mi ò lówó lọ́wọ́ ń gbà yẹn kò sówó lọ́wọ́ mi ṣùgbọ́n Ọlọ́run ṣe níjọ́ yẹn lọ́hùn wọn á bá mi lé mo sá wọn padà wọn. nítorí pé ìjà làjì lè ṣe sá ni. mo sá ń gbà yẹn èmi ṣe tiẹ̀ ẹ pẹ̀lú bí mo ṣe ń ṣiṣẹ́ ìṣègùn gbà yẹn tó jẹ́ pé babaláwo ni mí bí mo ṣe ń bá wọn lọ tẹfá ṣe gbàṣàwò mi lè ṣe kí n má kí wákàtí márùn-ún Ah, mo á wò pé ibí yìí kì í ṣe ibi tí mi gbé rí mo ti gbé ń bí dáadáa ibí yìí ni mo kúrò tí mo ti lọ sékòó ẹ wá fẹ́ fi mí jẹ oyè òrìṣà ń bíbá mi ò lè ṣe pé mi ṣe ya nìyẹn wọ́n trace mi wá sí mọ̀ta wọ́n á mú mi lọ́hùn wọ́n mi dọ́dọ̀ olísà olísà ni tí bá sá pé máa kú ni ẹ̀rù bà mí mo yá dúró kò sẹ́ni tó máa gbọ́wọ́ òkú tí ò ní dúró mi ṣe dúró nìyẹn so ìgbà tí n dẹ̀ dórí ẹ̀ náà mo sọ fọlọ́run pé tó bá jẹ́ bíbá yìí ní ìtẹ̀dó mi kó jẹ́ kí n mọ̀ mo dúpẹ́ mo rógun o mo rí wàhálà o mo rọ́tẹ̀ o mo rí gbogbo ẹ̀ o bẹ́tì mo ṣàlà o. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára o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 nine five three six four website www.mdtfreights.com MDT Clearing Freight and Logistics assure delivery. ṣé títí di àsìkò yìí báyìí ṣẹ́ẹ̀ṣì ń lè kírun àbí. aláṣọ ọlọ́run bá jí làárọ̀ tẹ́ni mi lẹ́nu yàrá mi kírun torí tẹ bá wọn ò ní gbà ẹ láàyè ní Ìjẹ̀bú-Òde kó wọ yẹ̀rì wọnú mọ́ṣáláṣí èmi dẹ̀ rèé nǹkan tó bá jẹ́ bí èèwọ̀ mi ń ṣe mo mo bìlífù nu pé téèyàn ò bá jẹ́ èèwọ̀ kò sí nǹkan tí ò lè ní kéèyàn pán pẹ̀lú orí oyè so àwọn máa fẹ́ ní kó lọ wọ ṣòkòtò mo dẹ̀ rí i pé ṣebí ká ti sin lọ́hùn ni gbogbo àwọn nǹkan tá a jọ ń ṣe yìí èdè tá à ń pè ló yàtọ̀ mi ì lè sọ àwọn tó ń ṣèkà o àwọn kan wà tó jẹ́ pé ìkà ni wọ́n o èmi o pẹ̀lú ọlọ́run mi lóye so aláàjì tó confam tí mo lọ sí mọ́kà tí mo padà wálé ni mí tí mo dẹ̀ yìí ń sin lọ́hùn mi ẹlòmíì lè máa wò pé òrìṣà ló jókòó tì kìnnì kan ló jókòó tì nǹkan kan mo sọ fọlọ́hún ibí ó máa sàn mí tí ò bá ní sàn mí gbogbo ọ̀nà tí màá fi kúrò bẹ́ẹ̀ ni kò bá mi ṣe ṣùgbọ́n kàkà kó kó dàrú mọ́ mi lọ́wọ́ ṣe ló ń jọ họ́ọ̀lù tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ mi ni mo kọ́ kò sí họ́ọ̀lù ládùúgbò ìtẹ́lẹ̀ ilé ibi tá a jókòó sí tó jẹ́ ilé fúláàtì ilé àtijọ́ ni ó tiẹ̀ ti fẹ́ wó tán nígbà yẹn èmi ni mo kọ́ ní two thousand and six eh, two thousand and sixteen ni mo tún kọ́ họ́ọ̀lù yẹn mo kọ́ yẹn ní two thousand and thirteen so mo believe pé tọ́lọ́hún ò bá lọ́wọ́ sí kò ní ṣeé ṣe fún mi torí tí n bá máa ṣàdúrà máa ń sọ pé ìwọ ọlọ́run tó bá jẹ́ pé lóòótọ́ ni òrìṣà tí ń jókòó tì tó jẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ẹ̀ ló ṣe dá sí tó ráàyè mọyì òrìṣà tó ti parẹ́ tí ò sọ́wọ́ ẹ̀ lára wọn ṣùgbọ́n sọ́fà tóun bá ṣì wà tọ́wọ́ ẹ̀ bá wà lára wọn àdúrà tí mò ń ṣe yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni àṣẹ ẹ̀ ń bẹ lára òrìṣà yìí jẹ́ kádùrà mi gbà ta mò ń pè jẹ́ kádùrà mi gbà so tábà dẹ̀ tún kúrò nídìí ẹ̀ tí n bá wà lórí àwọ̀ tí n bá ń ṣàdúrà ànábì náà ni mo máa dárúkọ ọlọ́run wọlá ànábì ò gbàdúrà mi jẹ ọṣà inú mi ò mi tẹ̀lé ọmọ mi èso ń jẹ èso náà kan kílẹ̀ tó ṣù máa rẹ́ni fún mi lówó so ó jẹ́ kí n nígbàgbọ́ pé ọlọ́run fọwọ́ sí fún mi láti wá sí ibà orúkọ mi ni aishif ẹ jẹ́ n aishif alhaji rasaki adeneye oshimodi Di olowa iberu of ijebuland and high chief olalekan saka the bala of ijebuland. ẹ̀yin wo ni wọ́n ń pè ní òdì kí ló fà á tí wọ́n fi ń pè yín lódì. nǹkan tó fi ń pè wá orúkọ mi ni mayowa adégbèsùn mo jẹ́ ọlọ́pàá àwọn òdì nínú Gambi nǹkan tó ń pè wá ní òdì ni pé ìránṣẹ́ ọba la jẹ́ àdẹ̀tún jẹ́ ọmọ ilé tá à ń ran ọba lọ́wọ́ tá à ń ran ní àwọn kan bíi tiwa náà tó wà ní ọ̀dọ̀ Àwùjalẹ̀ tó wà lọ́dọ̀ Olísà kábíyèsí kọba kádé pẹ́ lórí o ká ran àwọn ọba lọ́wọ́ bẹ́ẹ̀. a jẹ́ pé oyè lọ́wọ́ gan-an ọba kan ní láàyè ara. bẹ́ẹ̀ni ọba òde ṣàǹbì ni ìkẹta ìlú. olóyè àwùjalẹ̀ ọmọ àwùjalẹ̀ ọba òdẹ̀ṣà. ọkọ̀ ọ̀fẹ́ ọgọ́nà òkun ni ọba ọba. òun aláṣẹ àtolúdarí odò ẹ̀ṣà tí àwùjalẹ̀ tó fọwọ́ sí tó dẹ̀ fún mi níwèé àṣẹ so ìwé àṣẹ yẹn náà ni mo fi lè mú ọlálẹ́kan ọba àlà ọba àlà ojú ọ̀fìjẹ́búland so olóyè pọ̀ lẹ́yìn ẹ̀ o òun náà ti gba àbúrò rẹpẹtẹ so àwọn nǹkan tiẹ̀ máa wúyè láìpẹ́ yìí agbára ọlọ́run ọlọ́run á jẹ́ kí oyè yẹn kó mọ́ ọ lórí tẹlifíṣọ̀nù yorùbá gidi iléeṣẹ́ wẹ́n ní jóná o ẹ ní jáàmù. ọmọ ogun lẹ máa jẹ ẹni jẹrun Ògùn ó yé ìrìn àjò tẹ bá ń rìn ìrìn àjò kéré ó tóbi èèyàn tó kúrò níbí tó ń lọ sí Ṣàgámù ìrìn àjò ni ogun á máa dọwọ fún yín ọ̀nà tẹ bá ń tọ̀ Ògùn ò ní fọ ohun òdì mọ́ yín lọ́wọ́ ẹ máa lọ re ẹ máa bọ̀ re ìdáná kì í dájà jogun ìdáná ní dá yín. tẹlifíṣàn yìí òkè ló máa lọ o kò ní rí ilẹ̀ o alágbèdá ò ní gbé yín wọn dẹ̀ ní bá yín fowó burúkú lò ìtẹ́ máa lọ kámẹ́rà tẹ́ máa délé lọ kú ẹ̀ ní bá wọn ṣe yẹn o èyí tẹ́ máa lọ kámẹ́rà tẹ́ máa sọ pé ah ìjọba ti pè yín o hundred million rèé o wọ́n ní kàn gbé fún yín ìyẹn lẹ́ máa ṣe o agbára òṣèlágbára rẹ̀ èyí tẹ́ dẹ̀ ọba wa bíbá ìkẹ́rì kò ní padì mọ́ yín lọ́wọ́ o gbogbo ohun tẹ́ rìkọ́dù ní bíbá kò ní parẹ́ o lágbára obìnrin òjò wo o agbára obìnrin òjòwú kò ní parẹ́ o kò ní parẹ́ ẹ̀yin tẹ̀lé bí rọ̀ lọ́wọ́ mi kẹrin ẹ̀ ní parẹ́ má yí lára o bó ṣe máa rí nìyẹn o orúkọ mi lẹ́ẹ̀kan sí aishif alhaji rasaki adeneye ọ̀ṣimodi di ọlọ́wà ìbẹ̀rù of Ìjẹ̀bú land. títí ìgbà míì tá a tún máa pàdé níkànnì Yorùbá Gidi TV níbi tẹ́ ẹ ti ń jẹ̀gbá ládùn àwọn ètò wa èyí tí ń dùn ún mọ́ yín gbogbo ìgbà níbi àgbẹ̀ múragbàtàràgbà múragbàtàràgbà múgbà àgbà nù gba igbá fífún gba àgbàlagbà tí ń bẹ́ ń di igi ìgbàkígbà àgbà ó lè mọ múgbà àgbà jẹ́ nù gba igbá ní igba ìgbà ń ta gbangba torí pé ta gbangba là á ta gbangba tagbára tagbára sì lágbára fagbára agbára rẹ̀ gbàtà lágbára lọ ọlákúnlé fásùgbà ló kọ mi ire o ire kàǹkà. àǹfààní wà fún ọ láti gbé ilé tó dáa tó fini lọ́kàn balẹ̀ tó dùn gbé kódà nílẹ̀ bàbá rẹ̀. adélérè olúṣẹ́gun mike òun ni orúkọ mi tí mo jẹ́ adarí iléeṣẹ́ aleri global concept limited níbi tí a ti ń báyàn ralẹ̀ tá a báyàn kọ́lé tó jẹ́ pé a industry on our own ta fi ń develop property fún àwọn èèyàn tàbí ẹni tó jẹ́ pé fún rẹ̀ náà ó ti jẹ́ pé bóyá ó ti ń ṣe development ẹ̀ lọ tẹ́lẹ̀ tó jẹ́ pé fẹ́ ra block lọ́wọ́ wa ni ó fẹ́ ra sand ni and àwọn trucks ta fi ń deliver sand on our own ta fi ń deliver granite a ní àwọn offices wa sí AGC Plaza opposite Awotan Central Mosque Apẹtẹ Ìbàdàn a dẹ̀ tún ní another office níbi tá a ti ní block industry wa náà sí Adéọlá junction besides Àdàbà dumping yard ní Àpẹtẹ Ìbàdàn AGC plaza yẹn àpètàn ẹ̀ ní Aleri Global Concept Limited tó jẹ́ orúkọ iléeṣẹ́ wa níbi tá a ti ń talẹ̀ tá a ti ń talẹ̀ tá a ti ń báyàn kọ́lé tá a ti ń báyàn ralẹ̀ tó dẹ̀ jẹ́ pé à òótọ́ ọdún ṣe òótọ́ ọdún tá a sì ń lò